jẹ pàṣán jẹ pàṣán jẹ pàṣán jẹ pàṣán means wait jẹ pàṣán means wait ọmọ yìí fẹ́ jẹ pàṣán. Ọmọ yìí fẹ́ jẹ pàṣán.